ọlọ́run bá tí ó sì ní àtẹ̀yìn ní mùsùlùmí kí ọlọ́run bá jẹ́ kí a kú sórí islam atọrọ ìkẹ́gẹ́ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá tí ó gbé dìde láti lè wá jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé pátá síwájú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú pé topic ẹyọ ni wọ́n pè ṣùgbọ́n topic méjì ni tó ṣe pé ìkan nínú rẹ̀ so tí a bá ní pé ká sàlàyé rẹ̀ ó wákàtí kan lọ so wákàtí kan ńlọ́wọ́ wà fún méjèèjì iye ò ní jẹ́ kí n láǹfààní láti kí àwọn tó yẹ kí n kí dáadáa so kí a má bínú ní sókè mo kí àwọn ìmáàmù wa ustaz wa olùkọ́ wa ni wọ́n ṣe kí ọlọ́mọba kí jẹ́ kí a rí wọn pé àwọn náà ni sheikh wa habibullah al-bukhari kí ọlọ́mọba kí ọba mi ṣe àlékún dáadáa wọn bákan náà mo kí gbogbo àwọn bàbá wa tí wọ́n wà ní ìkàlẹ̀ àti àwọn ìyá wa pátá ọlọ́ọ̀bá yóò jẹ́ kí a bá níbi tí ó ti máa ń lérè. ìtí wọn ní ká sọ̀rọ̀ lé lórí òun ní tàǹpé ní alkọ́sùrù wọ̀lìjẹ́mọ̀ kọ́sùrù ní pé irun olóko mẹ́rin ká sọ di méjì ṣùgbọ́n jẹ́mọ̀ ìyẹn ní pé irun méjì káke ní àkókò ẹyọ kan lé tó sì jásí pé ó fi ń sọ ẹwà àti ìrọ̀rùn èyí tó wà nínú islam torí pé nínú islam tí èmi àti ẹ̀yin tí a wà yìí kò sí nǹkan kan bẹ̀ tí ọlọ́run ọba tí ó làbọ̀ wá lọ́rùn tí pawọ́ ọ̀ka kódà èyí tó bá jásí pé ó tún fẹ́ mú ìnira díẹ̀ lọ́wọ́ ọlọ́run bó tún fi two to six ara ẹ̀ nírú topic tí a fẹ́ ṣe àlàyé yìí topic yìí oníranran béèrè ọmọ ń wà lérí ẹ̀ tó ṣe pé ìwọ̀nba òun náà láàlè fi ránra wa létí kún ètí àwọn òṣèlú wa ti ń ṣàlàyé fún wa tẹ́lẹ̀ ṣùgbọ́n ojú pẹ̀lẹ̀ tí màá fi ṣàlàyé ẹ̀ ni wípé fún ìjọba àsìkò màá máa ṣàlàyé kí ni sànńdé imam malik imam malik ó ní imam tó ṣe pé à ń lo tíra fíkìú àgbọ́yé rẹ̀ bó ti gbọ́ sẹ̀ríà yìí tá à ń lò ní nàìjíríà wa níbí ìyẹn fàdó sí pé tí n bá ń sọ nǹkan míì ó ṣe é ṣe kí ọ yapa sí àwọn nǹkan tó wà nínú tíra yìí so yóò jẹ kọjá sí pé òun gan ni màá gbé ọ̀rọ̀ mi lé lórí màá kàn wá máa pe àkíyèsí sí wípé eléyìí ẹ̀rí ògbélẹ́sẹ̀ èyí tó tẹ̀sùn wà tó bá ẹ̀rí mu ò ní etí aṣọ yìí ìyẹn fàdúrà méjọ sí pé tíra tí wọn kọ nínú mọ́sábò imam malik yìí òun náà ni màá fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìkan lára àwọn malikiya tí orúkọ rẹ̀ ń jẹ́ muhammed albashir ọsọ nínú tíra rẹ̀ yìí pé masafatul qasri masafatul qasri minal amyali khamsuna illa ismaili bitawali walaw bi baxrin dafcatan dahaba fi safarin obiha aw iyaba. ó ní pé tí a bá fẹ́ tá a láǹfààní àti dín ìrun kù kọ́kọ́ wà fún ni pé á wo iye máìlì wo lárin ìyẹn ni pé nínú mọ́sáàbù imam malik kìí ṣe gbogbo ìrìn àjò téèyàn bá ṣe ni ló ti lè ló ti lè dírun kù kí ni ìrìn àjò iye distance wo lèyìn ó rìn tí ó fi sọ yìí pé òun ó kí irun mẹ́rin ní méjì nínú mọ́sáàbù imam malik ó ní pé ìrìn téèyàn ó rìn yóò jẹ́ forty eight miles tí. Si, ó ṣe déédéé bíi ninety kilometres ìyẹn ni pé ẹni tó bá travel lọ sẹ́kọ̀ọ́ nínú mọ́sábù imam malik kò lè dínrùn kù torí pé kò ju ninety lọ bíi one hundred and thirty five àbí bẹ́ẹ̀ kọ́ ni so ìyẹn nínú mọ́sábù imam malik kí ni ẹ̀rí tó fi sọ ilé yìí níbàámu sí eléyìí náà lápèjúwe èèyàn ò lè sọ ifon travel lọ sọ yọ kó dín irun kù kó dín irun mẹ́rin kó dín sí méjì èèyàn lè sọ ipò ń travel lọ sí wò kó dín irun kù ṣùgbọ́n tó bá travel lọ sí bí irú ìlọrin àbí bí irú àbújá ọlànfààní àti dín kù nínú mazhab imam malik ẹ̀rí tí imam malik tí ó gbára lé lérí eléyìí ni wípé abdullahi ibn umar nínú gẹ́gbọ́sọ̀ wà nínú sahih al-bukhari nínú mọ̀álákù rẹ̀ mi ò ní lè ṣàlàyé kí ni ti jẹ́ mọ̀álákù. ọ̀sẹ̀ ike kánà ibnu umar wabnu abbas yẹksuran wọ́yẹksuran fi arbacati burd. pé àwọn sàbí pàtàkì méjì yìí wọ́n máa ń dínrùn kù tí wọ́n bá ṣe ìdìnrìn àjò ìrìn àjò tí wọ́n fi wá máa ń dínrùn kù òní pé kí wọ́n rin forty eight miles so ìgbà tí ọjọ́ sí pé ààrẹ rí míì ju àwọn sàbẹ̀ yìí lọ ìyẹn fàjẹ́ tó fi jẹ́ sí pé lọ́dọ̀ tòun o téèyàn ọba ṣe ìrìn àjò tí ó láǹfààní láti dín kù ọ gbọ́dọ̀ rin irú ìrìn àjò báyìí. a rí nínú àwọn onímọ̀ tí ó sọ irú tí imam malik tí ó sọ yìí náà ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀ wọlé torí pé abdullahi ibn abbas àti abdullahi ibn umar wọn sọ fún wa yìí pé àwọn gbà látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ̀rí tí a sì wò láti lè fi sọpọ́tì nǹkan nínú islam ọ gbọ́dọ̀ wá láti ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó bá ṣe pé látọ̀dọ̀ àwọn sàádé tí ò sì sí pé ọ̀rọ̀ míì wà iṣu mi nu ṣùgbọ́n ọ̀rọ̀ míì wà táwọn sàádé mi náà sọ so ọ̀rọ̀ tí sàádé kan sì sọ kò lè jẹ́rìí lérí sàádé míì ìyẹn fàdó yá sí pé ntí Imam Malik tó gbára léhùn so kò strong ètò nígbà tí a ti rẹ́ẹ̀rí látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́sọ̀ pé tá a bá ti àjò irú distance báyìí láàrin ká tó lè ṣe ìta máa ń lò nínú ṣẹ̀ríà ni wípé ìyẹ́ ọ máa lọ sí ọ̀ndà kọ́tsọ̀ ìta àbáṣábà kí là ń pè ní rìn àjò lápèjúwe ọlọ́run bá sọ pé kéèyàn náwó mo fẹ́ fi mú àpèjúwe mi wá tí ó tún fi yé sí i ká náwó lérí obìnrin ṣùgbọ́n kò ṣàlàyé wípé láàárọ̀ ọ gbọ́dọ̀ fún ní one thousand àbí àti wípé tí wọ́n bá máa jẹ nílùú yín tí ó yọ iná lọ́wọ́ máa fún un. so tí ó bá jẹ́ sí pé kò sí nínú quran ìtọ́lọ̀ ọba kan sọ nínú quran gẹ́gẹ́ bí ayé àti ẹ̀ka fún ni pé wọ́n ìdá dọ̀rọ̀tún fìlọ̀ am falẹ̀ àlẹ́kùn jùnà àǹtẹ̀kùsọ̀rọ̀ mi sọ̀lá tẹ́ ẹ bá sẹ́rìn àjò kò sí nǹkan tó burú kẹ́ ẹ dín irun kù tẹ́ ẹ bá sèrìn àjò lọ náà ọba wí ọlọ́run bọ̀ sọ pé tẹ́ ẹ bá sèrìn àjò iye máìlì báyìí àti pé ìdájọ́ tí ó wà wà ní pé fàlẹ́bù mahmudu na alẹ́sẹ̀rẹ̀ ìlẹ́mìẹ́kùn fàmùtìlákùlà ọ̀rùfẹ́ fàlọ́gàwíyù alẹ́jẹ̀líyì wàlàmìẹ́jẹ̀ báfin alẹ́mẹ̀jẹ̀sì fìlẹ̀bìn tókè ntí abasábà tá à ń pè ìrìn àjò lápèjúwe kéèyàn fẹ́ tàtìbí kọ́ lọ sí new garage kó tó dé new garage èèyàn lè gbéra kọ́ dọ́yọ̀ àyè bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n mi ò lè sọ pé mò ń lọ sí new garage pé mò ń travel ṣùgbọ́n tí n bá fẹ́ lọ sọ́yọ̀ máa sọ fún àwọn ará lé pé mo fẹ́ sírìn àjò lọ sọ́yọ̀ àbí bẹ́ẹ̀ ni àti pé ibi tí ọba já sí pé tí n bá fẹ́ dágbére màá sọ yìí pé mò ń ṣe àjò mo láǹfààní láti dẹrùn kù mbẹ ṣùgbọ́n bí tọ́wá ṣe pé màá lọ tí mi ò ní pè ní ìrìn àjò kọ́sẹ́ tí ó pè ní ìrìn àjò mi ò ní láǹfààní kódà kó jìnnà síbi tí màá pè ní ìrìn àjò mo rò pé àárín yẹn ti clear kí ló fà á torí pé ntáyà crown sọ ní pé tá a bá sí ìrìn àjò kò fi gbèdéke kan sí tí ọba tí a sí gbèdéke nínú sẹríà ntáwò ní pé kí ni tí àwa gẹ́gẹ́ máa pè nírìn àjò masáfàtà lukasar minal amyali kamsuna ilẹ̀ tìǹyẹ́ni bitawali bitawali ni wípé tí a bá wá fẹ́ ṣe ìrìn àjò yìí kò ní í já sí pé mo kọ́kọ́ fẹ́ délùú kan ìyẹn nínú mọ́sábù imam malik tó ń sọ pé a gbọ́dọ̀ rìn bíi forty miles síwájú ká tó láǹfààní so màá délùú kan màá rìnrìn twenty miles kí n tó tó màá ṣe síbẹ̀ kí n tuntun wá máa gbéra lọ no ọ gbọ́dọ̀ jẹ́ sí pé lẹ́ẹ̀kan náà tí n bá ti gbéra nílùú tí mò ń lọ yóò jẹ́ sí pé rìn àjò tí màá rìn yóò pé forty eight miles tí ọba ti lè pé àti pé mi ò lè ṣe ìdínrùnkù ṣùgbọ́n tó bá ṣe pé màá kọ́kọ́ dúró nílùú kan ṣùgbọ́n tí ìlú yẹn gan náà jẹ́ forty eight miles síbi tí mo ti kó kò sí kò sí nǹkan kan kí n dínrùnkù nínú mọ́tàbọ̀ ìmáàmù malik ìdírànkù nínú ìrìn àjò kò sí gbèdéke wípé iye kìlómítà báyìí. wọ̀lẹ́ òbí bahrain kódà kọjá sí pé orí omi lèèyàn gbà sẹ̀ǹpẹ́ níjọ́ wọn ò ní ju ilẹ̀lẹ̀ àti orí omi lọ èèyàn ó dírànkù àti pé tí nǹkan míì náà tọ́ba tó délé ayé gẹ́gẹ́ bó ti wà nílé ayé nísìnyí pé à ń gborí òfurufú téèyàn bá gbẹ orí òfurufú náà so ìlú ti ń lọ nípa wípé bọ́yá wọ́n máa fi odidi ọjọ́ mẹ́ta rìn tẹ́lẹ̀ ọwọ́ á fi wákàtí kan àbí wákàtí méjì rìn ìyẹ́ ọ̀sẹ̀ pé bọ́yá kò ní láǹfààní sí kó dínrùn kù ìyẹ́ nítorí àyè láti sọ ni pé a níwò wípé a ah, níjọ́un tí wọ́n bá fẹ́ sìnrìn àjò wọ́n máa ti wàhálà lẹ́yìn bá fẹ́ rìn láti bí lọ sí àbújá ó ní ọjọ́ tí ó débẹ̀ kò yẹ kí n lè dínrùn kù torí pé mo ti láǹfààní kí n gbé mọ́tò nísìn kí n sì débẹ̀ láàrin wákàtí lò òrò orí ti wà nìyẹn tó sì já sí pé irú ẹ̀sẹ̀ lẹ́láyà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìkan lára àwọn tó ti síwájú tí orúkọ rẹ̀ ń jẹ́ yaala ọmọ umayya ọlọ́ba umar ọmọ khatab rọ́bì ọlọ́ọ̀án pé ọ̀rọ̀ tó náà bá sọ sínú alukur'an yìí pé tá a bá ṣe àjò tá à ń payà ká dínrùn kù nísìnyí kọ̀dà amínà náà kò sí téèyàn ń payà mà nǹkan ti rọrùn so ẹ ọmọdé ọmọ àkàtọ́bọ̀ wa sọ fún yín pé àjẹtù mi mọ́ àjẹtà mi èmi náà mo rò bẹ́ẹ̀ bí wọn náà ti rò ṣùgbọ́n gbé àmọ́ sọ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ sọ pé sọdọkọtun tasọdọkọlọhu biha aleikum fakbalu sọdọkọtahu. sáárà tọ́nà ọba tó fún yín ni ṣé ẹ kọ sàárọ̀ náà ọba bí. so èèyàn ò ní forí wòye pé ìrìn àjò tó ń rìn pẹ̀lú plane ni àbí pẹ̀lú mọ́tò ni no wàlẹ́ òbí báhrin dẹ́fọ̀ àtẹ́ni dẹ́fọ̀ àtẹ́ni wípé kéèyàn ó tó lára mẹ́jẹ̀mú nínú mọ́sẹ́bù imam malik kó tó di pé yóò láǹfààní sí kó dínrùn kù yóò já pé bó ti kó ń lu rẹ̀ ó ti gbà lérò pé màá rin déédéé iye máìlì tí màá máìlì ti sàn ṣùgbọ́n èèyàn jáde lu ẹ̀ ọkàn jáde kì í ṣe kí wọ́n yá ó ní lérò pé màá rin forty eight miles ibi tí ó fi clear ni pé irú àwọn ti ń daran nísìnyí ẹ̀ pé yóò kàn jáde ń lù ú yóò rìn díẹ̀ yóò fi ẹran jẹ yóò tún gbéra kì í ṣe pé ọ wà lẹ́nu ipe tí mò ń lọ nìyí ọkàn sáà ń da ẹran lọ́ntì ẹ̀ ni so irú ẹni tí ń ṣe báyẹn nínú mọ́sábù imam malik kò ní láǹfààní àti dínrùn kù torí pé kò sí lẹ́mí ẹ̀yìn pé òun fẹ́ rin ìrìn tí ó wọ ìrìn àjò tó fi lè dínrùn kù ọ ń lọ lílọ tí ń lọ ó ṣeé ṣe kó dé ibi tá a pè ní ìrìn àjò ó sì ṣeé ṣe kí ọmọ ìdíbẹ̀ tí ó fi padà bí ẹni tó dẹran láti ìbàdàn tó yẹ pé ńgbà tó ó lè wòye pé kóhùn ọ̀ dà lọ sákìyẹlé kóhùn ó tún padà tàbí kóhùn tiẹ̀ máa tó dà síwájú kò ní gbèdéke wípé ibi tó fẹ́ da ẹran dé tí ó fi padà ní irú ẹni bẹ́ẹ̀ kódà kọ́ kọjá náà lù so kò ní láǹfààní láti dín irun rẹ̀ kù. dẹ́pọ̀ àtàn zahaba forty eight miles tí imam malik ń sọ ìyẹn ni pé tọ́ba kan fẹ́ lọ lásán o kì í ṣe pé yọ wàá da sí méjì pé tí n bá ń lọ màá rìnrìn twenty four tí n bá ń bọ̀ màá rìnrìn no ọgbọ́dọ̀ yà sí pé lílọ rẹ̀ 48. eight bíbọ̀ rẹ̀ náà ó lè kú sí forty eight àbí kí ó ju bẹ́ẹ̀ lọ. wàlẹ́ òbí báxarin dafa àtàn zahaba fi safarin òbí ha la ìyàbá. lára mẹ́jẹ̀mú nínú mẹ́gàbù imam malik sẹ́yìn ó tún fi dín irun kù ní wípé yóò jà sí pé ìrìn àjò tí ń ṣe kò yé ṣe ìrìn àjò ẹsẹ̀ bí ẹni tó gbéra nísìsiyìí tó ń lọ àbújá ti ń lọ kọ́sí àbó gbéra ọ̀ lọ kó ẹlẹ́dẹ̀ẹ́ lọ́dọ̀ imam malik àti àwọn afáàmì ìtọ́jú ogun lọ́gọ̀ àwọn onímọ̀ wọn sọ pé kò ní láǹfààní àti lè dín irun torí pé ìdín ni tọ́lọ́wọ́ fún mùsùlùmí tọ́lọ́wọ́ bá fi ṣe ìrọ̀rùn àwa lè fi ẹ̀sẹ̀ gba ìrọ̀rùn ọlọ́wọ́ bá ṣùgbọ́n ó wà lára àwọn onímọ̀ lára wọn ni imam abu hanifa tó no ó rìnrìn àjò ẹ̀sẹ̀ èyí wọn kọ ẹsẹ lẹ fún wípé ó ṣe kí ni o ọlọdẹsẹ ṣùgbọn ọtọ ni pé ṣé yóò láǹfààní àti ṣe ìdínrùnkù àbí ò ní láǹfààní ẹ ó ní pé yóò láǹfààní ẹ torí pé ńgbà tó náà bá sọ pé wọ́n ìdá dọ̀rọ̀tún fìlà àm fàlẹ́yìnsà àlẹ́kùn jùnà ẹ̀hún àǹtẹ́kùsọ̀rọ̀ mìíràn sọ̀lá tẹ́ ẹ bá ṣèrìn àjò kò sí ní tó burú kẹ́ ẹ ṣe kí kẹ́ ẹ dínrùnkù kò fi kọ̀ǹdíṣàn sí pé ìrìn àjò tẹ́ ẹ ṣe tẹ́ fi dínrùnkù ni pé ìrìn àjò ẹsẹ̀ ni o àbí kì í ṣe ẹsẹ̀ yẹ lọ́kàn fi já pé èyí tó wọn ni pé òótọ́ lọ́yà sí pé ọjẹ́ lẹ́sẹ̀ pẹ̀lú pọ́tí ní lọ kó níbi tí ń lọ àbí nǹkan ìwọ̀ ní lọ sí níbi tí ń lọ ọlẹ́sẹ̀ eléyìí ṣùgbọ́n yìí ọkọ̀ di pé kọ́mọ láǹfààní àti àti dínrùn kù. kọ̀sírò bá iyì fi ìwà mí ni sẹ́ni bìnníyẹ tìlọ̀kọ́sírí ìdàjẹ́ sẹ́kẹ̀ndì irú ìrìn àjò tá a sọ yìí irú ẹ̀ lèèyàn ti máa dín ìrun olóko mẹ́rin sí méjì àwọn àrùn wo lolóko mẹ́rin ìrun àyílà ìrun àlásàrì àti ìrun ìṣáì èèyàn lè láǹfààní àti dín sí méjì tọ́ba ti bá mọ́jẹ̀mú wí síwájú tọ́ba ti bá mu ṣùgbọ́n gẹ́gẹ́ bí n táwa sọ mo pe àkíyèsí sáwọn kan tó sọ yìí pé kọ̀ wọlé níbẹ̀. bìnní yẹtùl kọ́sì lánìyàn wípé nígbà tí ọba ṣe takbiratul ihram yálà èèyàn dé ìrìn àjò tí ń lọ nísìn bóyá ó dé àbújá tí ń lọ nígbà tó bá fẹ́ kírun tí ó dínrun kù ọ gbọ́dọ̀ ní lánìyàn wípé kọ́sùrù ló ibi tí ìyẹ́ ó ti clear ni pé bóyá èèyàn ṣe allahu akbar ọ wá wà lẹ́mìí ẹ̀ wípé òun fẹ́ kírun mẹ́rin tẹ́lẹ̀ ṣùgbọ́n bí títí ń kírun lọ lówó yìí pé kóun ó change ẹ̀ sí kọ́sùrù so kò ní láǹfààní ẹ̀ so ìgbà tó ti já sí pé ìgbà tó ṣe allahu akbar ìtọ́wọ́ lẹ́nu ẹ̀ ní pé òun fẹ́ complete irun òun ọ gbọ́dọ̀ complete ẹ̀ náà ni so kò ní láǹfààní láti lè change ẹ̀ padà sí irun olóko méjì ṣùgbọ́n ìdàjẹ́ second ìgbà téèyàn láǹfààní láti bẹ̀rẹ̀ dídínrún kù nígbà tó bá kú ònú ìlú rẹ̀ ni o ìyẹn ni pé ìgbà tá a bá gbà lérò tá a fẹ́ sìnrìn àjò ìgbà tá a bá sì wà ń lu wa nírú ìbàdàn nísìnyí tá à ń lọ sí bóyá ọ̀yọ́ a ní láǹfààní àti dín kù títí tá a fi máa kọjá bí akínyẹlé níbi tí ò sí àwọn lé mọ́ ṣùgbọ́n èèyàn débi ọjọ́ àyílẹ̀ àwa tó ọwọ́ sọ pé àti ah, bóun kúkú ń sẹ́rìn àjò ni tí ọwọ́ á dín irun kù rárá ìyẹn ni pé ká tó lè láǹfààní láti dín irun kù yóò já sí pa ti kọjá ibi tí lé náà ló wa kódà ká mẹ́tì kọjá náà ló wa kọ́sà ti yá sí pé a ti kọjá ibi tí lé wà ó clear dáadáa níbi irú north ẹ̀rí pé tẹ́ bá kọjá àlejò míì kẹ́ tó kan ìlú míì èèyàn bí pápá yọ lọ gan yàtọ̀ sí irú ilẹ̀ yorùbá lóye pé tẹ bá ti ń kó ń lu kàn lẹ́ẹ̀ máa bọ́ sí ìlú mi. sókísà ni pé kéèyàn tó láǹfààní láti lè dín irun kù yóò já sí pé o ti kọjá inú ìlú ẹ̀. ẹ̀rí lérí eléyìí ni pé anase ọmọ malik mọ̀ ń dín kù torí àsìkò anase ọmọ malik ó ní pé sọlẹ́tùmọ̀ ànàbíyẹ sọlọ́lọ́hu àrèhìwọ̀sẹ́lẹ́m الظهر أربعا بالمدينة والعصر ركعتين بذي الحليفة òun àti anabiwa muhammed sallallahu alayhi wa sallam àwọn fẹ́ ṣe ìrìn àjò ṣùgbọ́n nígbà táwọn wà nílùú madina àwọn kí àyílà níbẹ̀ ìgbà táwọn kí àyílà yẹ raka mẹ́rin làwọn kí ṣùgbọ́n nígbà táwọn dé zulhuleifa zulhuleifa oníbi tí wọ́n ti máa ń àwọn ará madina ti máa ń gbé ihram tí wọ́n máa ń lọ sí hajj ọdún ní ayé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ̀yìn ìlú lọ́wà ṣùgbọ́n nísìnyí òun náà tó ti wọ inú ìlú tó túmọ̀ sí pé ẹni tó bá lọ sí hajj láti ibẹ̀ kò ní láǹfààní àti ṣe kọ́sùrù tóró ti wọnú ìlú gbà yẹ nígbà tí anasi ń sọ ẹ̀yìn ìlú lọ́wà ìyẹn fàtúbẹ́já sí pé ìgbà tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó débẹ̀ ìgbà tó fẹ́ kí àyílá rẹ̀ ó kì ní rákà méjì tó àbí sọ́rí tó fẹ́ kí asri ó kì í ní raka méjì. واقطعه بالنية أو إذا وصل وطنه أو زوجة بها دخن ṣùgbọ́n ìgbà wo lọ́jọ́ sí pé èèyàn ò ní lè èèyàn ti ń láǹfààní láti máa dírun kù ó ti kó ń lu ẹ̀ nísìn ó ti lọ sọ́yọ́ àbó ti kó ń lu rẹ̀ ó ti lọ sí irú àbújá àwa sọ fún yín pé ọ máa dírun rẹ̀ kù ṣé yóò máa dín kù lọ láíláí ni ẹlòmíì lè lọ sàbújá kó ṣe pé sẹ́lọ lọ sí mbẹ̀ ẹlòmíì lè lọ sí kánò kó ṣe pé ọlọ skul mbẹ̀ ni tí ó lo oṣù kan oṣù méjì kó tó di pé yọ wálé ṣé ìgbà tó bá sì wà ní skul náà ṣé yóò sì máa láǹfààní àti dírun kù níta fẹ́ nìyẹn àbí ẹni sí pé ọjọ́ ọmọ ogun àbọ́lọ́pàá títẹ́ gbé jáde lọ síbìkan ṣé lókòrógbà tó bá sì ń wà ń bẹ̀ tó kú òun náà lò rẹ̀ ṣé yóò sì máa dẹrùn kù ni tó sì lè wà níbẹ̀ fún bí ọdún kan kí wọ́n tó dá padà wá sí ìlú ẹ̀ so àlàyé tá a fẹ́ ṣe níṣẹ́ nìyẹn nígbà téèyàn bá sì ń já rìnrìn àjò yóò máa láǹfààní láti dẹrùn kù a sì ti pàkíyèsí sí pé ìrìn àjò wo láàrin tá a fi láǹfààní sí èyí tí a bá sábà tọ́já sí pé táwa náà bá fẹ́ dágbére a sọ pé à ń ṣe kíni o à ń ṣe àjò ó ní wọ́n tọ́ àhóbì níyà nínú mọ́sáàbù ni wípé tí ọba ti gbà lérò láti gbà tó ti fẹ́ travel nìbàdàn lọ sírú àbújá ó ti wá gbà lérò yìí pé àbújá tí mò ń lọ yìí o màá lọ́jọ́ mẹ́rin ọ̀làǹfààní àti dẹ́rùn kùmà. nígbà tí ọba jáde kó nù ìbàdàn tọ́ wà ní ondo tọ́ wà ń lọ́kọ́já ọ̀làǹfààní àti máa dẹ́rùn kù ṣùgbọ́n tí ọba ti lè wọnú àbújá ọ̀làǹfààní ẹ̀ kí ló torí pé o ti ní lánìyàn láti lò kọjá ọjọ́ mẹ́rin mo rò pé ó clear sí láti ìgbà téèyàn ti kú òǹlé tọ́wá ti ṣe pé ní ló ti ní láníyàn yìí pé àbújá tí mò ń lọ yìí o máa lọ́jọ́ mẹ́rin ọ̀làǹfààní àti dínrùkù tó wọnú àbújá nínú mọ́dábù o imam malik student tó ṣe pé kó kú òǹlé lọ sí kano tó ti ń skul ló ti wà lẹ́mìí ẹ̀yìn pé òun ó lo sùkà kó òun tó padà wálé kò ní láǹfààní àti ṣe ìdínrùnkù nínú mọ́sáàbù imam malik a sì rí nínú àwọn onímọ̀ tí ó fara mọ́ nǹkan tí ó sọ yìí náà ṣùgbọ́n ìtọ́tẹ̀sùn wọn ni pé ìgbà téèyàn ò ní láǹfààní láti dínrùnkù mọ́ nírìn àjò tó lọ fọ́múlà tí ń bọ̀ yìí oníkásàkéèsì àkọ́kọ́ ni pé kí ìrìn àjò yẹ kọjá gùn kọjá sí pé ìrìn àjò téèyàn fẹ́ rìn nínú tá a bá sábà táìmù téèyàn ó lò ń bẹ̀ ọjà gùn. ìyẹn ni pé ẹ tí èèyàn bá dé náà lùbàdàn nísìnyí sẹ́yìn pé ẹni tó lo ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ojú kí làwọn èèyàn ó sì máa fi wò ó ojú àjòjì ṣùgbọ́n aláwa ti ń di pé ń lo oṣù kan oṣù méjì kódà èèyàn ọmọ rẹ̀ ah lágbájá ìwọ gan ti di o dára lé so ìtumọ̀ ẹ̀ ni pé ìrìn àjò yẹ nínú ta bá sábà ogun nù so àwọ̀ yìí pé ìta fẹ́ lò nírìn àjò tí à ń lọ ṣé nínú ta bá sábà tẹ̀yìn bá lóru ọjọ́ báyìí wọ́n gbà yí pé èèyàn ti èèyàn ti dúnlé àbí kò tí ì dúnlé torí pé tá a bá ṣe ọ wípé ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́rin èèyàn sì lè má ti dùn lébi tí tọ́wọ́ àtọ́jọ́ pé yọ ọ̀sẹ̀ tó máa wọ́n bùkátà sí ẹni tí ọmọ tọ́sọ́nà níbi tí ọba lọ tó bá ṣe pé for the first time ni ọ lọ síbẹ̀. so níta wò ní pé ìrìn àjò tí mò ń lọ yìí ọjọ́ tí màá lò ń bẹ̀ sọ́jọ́ tó ṣe yí pé tí àwọn èèyàn bá rí mi àbí tí wọ́n bá béèrè mi gan àwọn alágbèyà ti di onílé ń bi ti lọ bíi kíni bíi kéèyàn máa lo oṣù kan àbọ̀ oṣù méjì fẹ́ẹ̀fẹ́ irú eléyìí èèyàn lè pè ní arìnrìn àjò mọ́ nǹkan àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tá a wàá wò ní wípé kọ́mẹ̀já sí wípé mò ń ti ayún awa ayún awa ni wípé ìrìn àjò tí mò ń lọ yìí ìgbà wo ni ọ gbà mí sọ́jọ́ méjì ni sọ́jọ́ mẹ́ta ni sọ́jọ́ mẹ́rin ni kéèyàn ọmọ mà ibi tí yóò ti clear ni pé bọ́yá ń tọ́ lọ fún bọ́yá lera ara rẹ̀ ọ̀dá pétó ọ wá lọ fún treatment so láti gba ìwòsàn sẹ́ǹkẹ́ ìwòsàn ọ wà lọ́wọ́ bí ọlọ́run bá ti kádàrá pé kára rẹ̀ ọ yá èyí ò lè mọ̀ yí pé sígbà tí màá lò ní àbígbà tí màá lò kọ́ yìí so ẹni tí ọmọgbà tí ó lò náà òun náà ìbá àlọ́dún kan ní tiẹ̀ yọ ọmọ kírun lọ ni gbogbo kọ̀ọ̀kan lọ́lẹ́rìí tí màá padà sọ nísìn èyí tí a sọ pa yí pé téèyàn ọba ní gbèdéke pé bóyá etí mo fẹ́ lò nìyí a rí nínú àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n lo bíi oṣù mẹ́sàn-án nílùú mi tí wọ́n sì ń ṣe kọ́sùrù ìyẹn ni pé tí wọ́n ń dẹ̀rùn kù nítọ́fà ni pé wọ́n lọ jagun sẹ́yìn pé nítọ́ lọ jagun kò lè máa ìgbà wo ni òun ó borí ogun tí ó padà sílé ìyẹn lọ kọ́mọ̀jù nínú ọ̀pọ̀lọpọ̀ tí mo pe àkéèsì sí yẹ fáwa tí a bá ti kà á torí pé àwọn tàbí mi wà lóye pé wọn a máa lu ọdún kan nílùú mi tí wọ́n sì máa dínrùn kù ìtọ́fà ni pé ẹni tó wà lójú ogun ò lè mọ ìgbà wo ni òun lè padà sílé irú ẹ̀ náà ló ní í ṣe pẹ̀lú bí ẹni tọ́jọ́ mọ ogun nàìjíríà bí ọlọ́pàá nàìjíríà tí wọ́n gbé lọ sí ibì kan tó ṣe pé bọ́yọ̀ le àbí àwọn tí wọ́n máa kó sí ojú títì lẹ́yìn express tí ò mọ̀ gbáwó ní wọ́n lè sọ pé máa padà sí ìlú rẹ fẹ́ pé eléyìí nísìn kò ní gbèdéke wípé ìgbà tó ń lè padà ní irú yẹn náà yóò máa láǹfààní sí kìíní yóò máa láǹfààní láti láti bí ọ̀run kù. sókè ni pé ìtawò ni pé pé mo ti pinnu wípé ọjọ́ tí màá lónìí àbí mi ò lè sọ pé ọjọ́ tí màá lónìí tí n bá lè sọ pọ́jọ́ tí màá lónìí màá láǹfààní láti máa dín kù ẹ̀rí rẹ̀ ni pé àwọn tàbí anabi wa muhammed sọlọ́lá kódà anabi wa muhammed sọlọ́lá alayhiṣẹ́lẹ̀m lógun tabuk ó lo twenty days tó sì dín ọ̀run kù. so látara bẹ́ẹ̀ ẹni tí ọba mọ ọjọ́ tí ó lò nílùú tó lọ fún dikan àbí dikejì yóò máa láǹfààní àti dín kù ṣùgbọ́n tó bá mọ̀ á tó bá mọ̀ yìí pé ọjọ́ tí màá lò ní ntí ọ̀wá kù ní pé sọ́jọ́ yẹ nínú ta bá sábà ọjọ́ tá a sọ ipò ti dára lé ni àbí kì í ṣe ọjọ́ tó ti tá a lè sọ pé ó ti di ara lé. nǹkan ẹlẹ́ẹ̀kẹta táwa tún wò ní pé ṣébi tó wà ṣébi tí èèyàn máa ń gbé tí máa finúfídọ̀ gbé ni lápèjúwe irú ti ìṣẹ̀lẹ̀ ayé anabi wa muhammed sallallahu alayhi wa sallam tá a sọ tó ṣe pé nígbà tí wọ́n bá ń jagun pápá ni wọ́n wà tí wọ́n máa retí ọ̀tá sẹ́yìn pé kèé ṣe pé èèyàn lè finúfidọ̀ láti sọ pé wọ́n máa gbé pápá so irú ẹni tó wà nírú èyí tó súnmọ́ lásìkò wa náà òun náà ni bí àwọn ọmọ ogun nàìjíríà tó ṣe pé wọ́n kó lọ síbìkan sọ yìí pé ibẹ̀ yẹ kì í ṣe bí tá a lè sọ yìí pé tí wọ́n kàn ta tẹ́ǹtì ẹ̀ tẹ́ǹtì kan lásán tí wọ́n máa tí wọ́n máa sùn irú àwọn tí ọba wà ní irú condition báyẹn wọ́n máa láǹfààní láti dẹrùn kù. sókè ni wípé ibi tí n tá a wò tá a fi sọ yìí pé a ní láǹfààní àti dẹrùn kù mọ́ ó ní ibi tá a gbé tó ṣe pé àwa náà máa ní pé a ti di kíni o a di onílé níbí yìí ṣùgbọ́n ká sọ pé ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin so iye ò ní ẹ̀rí tó wọ́pútọ́ àhóbi níyẹ ti ọ ìdá wọ́sọ́l wọ́túnàhó àwùzọ́wùjẹ tàn bí ha dàkàn. bákan náà ìgbà tí yóò ní láǹfààní àti dínrùn kùmà ìyẹn ti clear tẹ́yìn bá ti kú òde lù tọ́ lọ bọ́yá ó travel lọ sàbújá gbogbo ìgbà tí bá ń bọ̀ yẹ ìyá láǹfààní àti dínrùn kù tọ́ bá ti lé dé ibi tá a sọ yìí pé yóò ti láǹfààní àti máa dínrùn kù tó jáde ń lu ẹ̀ ibo la fẹ́ pé yóò ti láǹfààní àti máa dínrùn kù tó bá jáde kó ń lu ẹ̀ ìgbà tó bá kọjá ibi tí lé wà tó bá ti lè débẹ̀ kò ní láǹfààní ẹ̀ mà torí pé ibi tó ti lè láǹfààní àti máa dínrùn kù òun náà ni ò ti ní lè láǹfààní àti máa dínkù má nígbà tí ọba débẹ̀ so ẹ̀rí eléyìí oní pé ali rọ́díyàlá nínú sọ́yìn bukhari tó wà nínú mọ́ àlàkọ́tẹ̀ẹ́ so nígbà tó ṣe ìrìn àjò ọ wá padà sí kúfà kúfà ìlú kan ní tọ́wọ̀ ní iraq nìsín sẹ̀ǹpé níjọ́hún wọ́n máa ń fi odi yí ìlú poni wọ́n fẹ́ǹsì ìlú so ó sì tẹ́yìn bá lọ sí àwọn north èèyàn máa rí àṣekúbọ̀ rẹ̀ náà so ọmọ wọn ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níjọ́hún wọ́n wá ti ń wo ilé wọ́n ti ń wo fẹ́ǹsì yẹn so àwọn tó wá wà pẹ̀lú ó sì tó ń dín irun kù àwọn tó wá wà pẹ̀lú pé àtẹ́bà ah, ti ń wo fẹ́ǹsì lọ́ọ̀kan oníke no hold on ti tá a fi sìnkì ni o hátà nàdìkúlà hàn títí tá a fi wọ iná lò. àwùjọ oúnjẹ tàn bí hà dẹ́kàl ìgbà tẹ́yìn òtún ní láǹfààní láti lè dínrùn kù má ní pé ẹni tí ó fẹ́ yàwó tíyàwó rẹ̀ kan wà nìbàdàn tí kan wà ní irú ọ̀yọ́ ìgbà tó bá lọ sọ́yọ́ ọ̀hún kì í sáré ìrìn ilé lọ́lọ́ kò ní láǹfààní àti àti dírun kù. kí ló fà á torí pé a lè pè ní arìnrìn àjò níbẹ̀ kódà nínú àṣà tiwa tí àwa náà bá rẹ. أو بالمقيم تم أو إقامة أربعة أو علمها في العادة أو بالمقيم تم ìgbà wo lèyìn ò tún ní láǹfààní nígbà tí ó ti láǹfààní láti máa dín rúkú tọ́ba ṣe yí pé èèyàn jẹ́ arìnrìn àjò nítòótọ́ ọ wà nírú àbújá tó sì jọ́ ọ̀ràn yẹn kí ọmọ kírun ọ̀ràn yẹn ọ wá bọ́ àbí ẹnìkan travel wá nísìnyí ọ fẹ́ kírun pẹ̀lú wa ìmáàmù sì ni onílé ni so lọ́pọ̀rọ̀gbà tó ti tò lẹ́yìn ìmáàmù kò ní láǹfààní àti àti dírun kù so àyè dírun kù lẹ́yìn ẹ̀ǹtí ọjọ́ ìmáàmù akálà ṣe àwọn ọ̀rọ̀ míì wà ṣùgbọ́n ọ̀rọ̀ tí imam malik sọ yẹn òun lọ wọlé torí pé wọ́n béèrè lọ́wọ́ ibnu abbas rọ́díyàlá ànihuma pé kí lọ́kọ̀dé yá sí pé arìnrìn àjò tó bá kírun lẹ́yìn onílé kò ní lè láǹfààní àti dínrùn kù ó ní pé sunna sunna bẹ̀ yí kùn yẹni pé sunna sí anabi sallallahu alayhi wa sallam tó fiilẹ̀ ó nìyẹn. mo wí pé ká dá ti dínrùn kù kádàdú sókè rẹ̀ ní pé ìrìn àjò tá a fi dínrùn kù yọjà sí pé níta lè pè ní ìrìn àjò nínú ìṣesí wa. bákan náà ìgbà tá a lò tá a fi sọ ipa dónlé ìyẹn náà kò ní gbèdéke nínú ìṣẹ̀rẹ̀ yìí pé ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin bí kò sí pé ó ní í ṣe pẹ̀lú pé ìrìn àjò táwa náà wò táwa pé a di onílé ìyẹn ní sókè ti ìdínrùn ṣùgbọ́n dídá irun pọ̀ torí pé wákàtí kan ló jẹ́ kí n ra ṣàlàyé rẹ̀ báyẹn. a ti sọ ìdarúnpọ̀ ìdá ìrúnpọ̀ lára ìrọ̀rùn tí sẹ̀ríà ṣe nínú Islam òun náà ni ìyẹn ni pé àyílà tó nísìn torí pé àyílà ti tó báyìí kí n láǹfààní láti kí àyílà àtàlà sáré papọ̀ fẹ́ pé àsìkò asórè ò tí tó ìyẹn là ń pè ní jẹ́mọ̀ taqdim jẹ́mọ̀ ta'khir oní pé báyìí láti tó yìí kí n má kí àyílà kí n wá sọ di àsìkò àlásàrì kẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ ìpìlẹ̀ ní pẹ́kọ̀ lẹ́tọ̀ọ́ níbàámu sí àyà tó ti kà fún wa síwájú tẹ́lẹ̀ ìyẹn ni pé irun kọ̀ọ̀kan táìmù tí ọba tó iná la gbọ́dọ̀ la gbọ́dọ̀ kì í kó di pé màá láǹfààní láti sọ pé àìlà àtàlásàrì màá kíkọ lásìkò kan náà àbí màá sọ àìlà di àsìkò àlásàrì ọgbọ́dọ̀ ní ìdí. àwọn àdíwò wa ni máa ń fà á ni la fẹ́ sàlàyé ìdí àkọ́kọ́ tó sì ní àlàyé nínú mọ́tàbù imam malik ṣùgbọ́n pa ipe sásìkò tó mi ò ní lè ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ó ní wípé téèyàn bá sèrìn àjò gbogbo ẹni tó bá sèrìn àjò tí ó fi lè dírun kù níbàámu sí bí a ti ṣe àlàyé rẹ̀ lọ ọ láǹfààní láti da ìrun méjì papọ̀ lápèjúwe èèyàn sèrìn àjò nísìn láti ìbàdàn ọwọ́ dé lọ́kọjà ó ní àyílà tó ọ láǹfààní láti kí àyílà kó tó kí àlàásàrì àwa lè bẹ̀rẹ̀ pé ẹni tó kà yín ládọ́kà lásàrì ní àbújá kó tó di wípé àsìkò àlásàrì lọ yọ̀wọ̀nú àbújá torí pé àsìkò àlásàrì ọ bẹ̀rẹ̀ ní fọ́n tó tọ́ ṣùgbọ́n yóò sì di bíi seven nírú àsìkò tá a wà yìí síwájú kó tó di pásíkò rẹ̀ ọ lọ ó ti ká yín là níbi to one àtàlásàrì papọ̀ lọ́wọ́ á dé àbújá síwájú kásìkò rẹ̀ ó tó lọ ìyẹ́ ó ti kì í ó ti kìlọ̀ nìyẹn kò ní í dásí pé nígbà tó ti wọnú òlu padà ń tí àsìkò àlásàrì ò tí tó yóò wàá tún á dá àlásàrì padà nù tí ò tí ì lọ so kò ní í dárùn yẹn padà mọ́ ó ti ó ti wọlé báyìí ìyẹn là ń pè ní jamu takdim jamu takhiri ni pé ó dé irú lọ́kọjá lásìkò àyílà tó ó sì wọ́ yí pé tó ń bá ṣẹ̀ ní pé kó wọn máa dúró láti lè kírun bóyá ó ti wo pé ọyẹ kó wọn wọ inú abuja, lásìkò báyìí pé jẹ́ fẹ̀ kan máa lọ sí àbújá síwájú kí àsìkò mọ́gíríbì òtútù so ó ti wọ yí pé òun ọ̀ wọnú àbújá ní bíi aago mẹ́fà ọ̀làǹfààní láti má kí àyílà lábújá tó déhun tí ó fi wá lọ kí àyílà tàlásàrì papọ̀ nígbà tí ó bá dé inú àbújá. kílẹ̀ rí eléyìí òní pé anabiwa muhammed sallallahu alayhi wa sallam جابين في معاذ وما جبل سو اونيكي خرجوا مع النبي صلى الله عليه وسلم في غزوة التبوك وكان يجمع بين الظهر والعصر وبين المغرب والعشاء ثم فأخر الصلاة يوما ثم خرج فصلى الظهر والعصر جميعا ثم دخل ثم خرج fasọ́lá almagriba wàlẹ̀ṣá jẹ̀mí àná. ó ní pé àwọn ṣe ìrìn àjò pẹ̀lú anabi wa muhammed sallallahu alayhi wa sallam lọ sí tabuk. kí lànàbí wa ń ṣe ni pé tí àsìkò àyílà bá ti tó yóò ka ilà yóò sì tó kí àlàásàrì tí àsìkò magribi bá tó ti tó náà yóò kí magribi yóò sì tó kí àìṣáì hadithi yẹn wà nínú sunan abi dahud ó sì wà nínú abu eh, imam musnad imam ahmed àtàrà àtàwọn tirami. ó ní nígbà tó di ọjọ́ kan twenty days ni wọ́n lò mẹ́ẹ̀. anabi sallallahu alayhi wa sallam nígbà tí àsìkò àyílà tó kọjáde títí tásìkò àlàásàrì wa fi tó ọwọ́ kí àyílà àtàlàásàrì papọ̀ ọwọ́ abẹ́ tẹ́ǹtẹ̀ lọ nígbà tí àsìkò mọ́gírìbì tuntun kò tó jáde nígbà tí àsìkò ìṣáì tó ọwọ́ akí mọ́gírìbì àti ìṣáì òkè papọ̀ so ẹ̀rí yẹn lọ sọ fún wa yìí pé ọ rọrùn fún yàn tí yìí bá sí ìrìn àjò kéèyàn kí àyílà àtàlàsárì kó kí papọ̀ ní àsìkò àyílà àbí kọ́ sọ àyílà di àsìkò àlàsárì kó kí papọ̀ àti mọ́gírìbì àti ìṣáì bẹ́ẹ̀ náà so yẹn ni tí ó sì tẹ̀sùn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ bó tilẹ̀ jẹ́ sí pé ọ̀rọ̀ míì tún wà ṣùgbọ́n èyí tí ẹ̀rí gbè òun náà ní nǹkan tí a sọ yẹ ìyẹn ní okùnfà àkọ́kọ́ tíyẹn fi máa ń kó ìrun méjì papọ̀ yálà èèyàn ń travel lọ ní o ó lè ṣe bẹ́ẹ̀ àbí kó ti délù ti ń lọ ìyẹn ni pé ó ti wọ inú irú èkó ti ń lọ lápèjúwe nísìn nígbà tó ń kírun yẹn náà ó láǹfààní tí àyílà bá tó tó kí àyílà tán ọ́ láǹfààní láti kí àlàáfàrí ma sẹ́ǹkẹ́ ó ti wà nínú hòtẹ́ẹ̀lì kìí ṣe pé bọ́yá ó sì wà lóyún ojú ọ̀nà tí ń gun mọ́tò lọ àyíbẹ̀ ẹ̀kọ́ ni so yálà èèyàn wà tí ń lọ pẹ̀lú mọ́tò ni o àbú ó sì débi tí ń lọ irú ti tàbùkù tá a sọ nísìnyí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ó ti wọnú tàbùkù wọn ti wà níbẹ̀ so ìyẹn fàdúrójà sí pé èyíkéyìí ojú pẹ̀nà torí kọ́wọ́ èèyàn láǹfààní ẹ̀ ìyẹn nípa okùnfà àkọ́kọ́ okùnfà ẹlẹ́ẹ̀kejì tí máa ń jẹ́ kẹ́yìn ọ́ láǹfààní láti kí irun méjì papọ̀ irun tó ṣe pé táìmù wọn papọ̀ kẹ́yìn ó kí papọ̀ lẹ́ẹ̀kan náà ó ní alimọ́tọ̀ ìyẹn ní òjò ṣùgbọ́n ó ní májẹ̀mú ó sì lálàyé àkọ́kọ́ òjò yẹn yóò jẹ́ sí pé òjò tí ó lè pààyàn tí a sọ ó tutù ṣùgbọ́n òjò tí kàn fán tó ṣe pé èèyàn lè korí bọ̀ èèyàn ò ní láǹfààní láti ṣe níbẹ̀ yẹn ni pé èèyàn ò ní láǹfààní láti lè kí irun méjì láti lè kí papọ̀ torí pé òjò tá a wò tá a fi sọ ipa láǹfààní tí màmá ó fi kí mọ́gírìbì ìdánjì ó fi sọ pé ẹjẹ́ á kì í ṣáì ó ní pé òjò yóò ṣe kí ni o yóò jẹ́ òjò tí ó sọ pé táwọn yẹn bá torí bọ̀ yọ pa wọn. ẹlẹ́ẹ̀kejì ni pé mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní pé yọ ọjà sí pójò tó ti ń rọ̀ kìí ṣe pójò tó sú tí ò tí ì rọ̀ lápẹjù àsìkò mọ́gírìbì tó àwa rí òjò tó bolẹ̀ tí sọ́mà dúdú gan sọ́mà lè dúdú gbà mí ìtójú ò ní rọ̀ ìyẹn ò ní sọ di wípé aláǹfààní àti kírun papọ̀ ó dìgbà tójú ń bá tó ń sẹlulẹ̀ ṣùgbọ́n àwọn kankan wà tó yẹ ká pe àkéèsì sí níbi ìtòjú yẹ ìmọ̀ kó ṣe pé ẹni tó fẹ́ pèrún ti wà nínú mọ́ṣáláṣí síwájú kó tó pèrún lòjó bẹ̀rẹ̀ ìgbà tójò ti bẹ̀rẹ̀ síwájú kó tó pèrún yẹ sunna nabi wa muhammed sallallahu alaihi wa sallam tó ṣe pé kò fẹ́ sí mọ́ṣáláṣí ti ń lò kódà téèyàn bá ṣe wọ́n sọ pé ah, eléyìí ó tún ti ó tún ti gbé tuntun dé tó ṣe pé lára sunna níbi wa muhammed sallallahu alayhi wa sallam kódà ibnu abbas radiyallahu anhuma ọ sọ fún apèrún rẹ̀ njọ́ kan pé فإذا قلت أشهد الله إله إلا الله وأشهد أن محمد رسول الله فلا تقل حي على الصلاة فقل صلوا ọ sọ fún apèrún rẹ̀ pé tọ́ bá ti rí pójú òun rọ̀ <laughs> pé tọ́ bá ti rí pé òjò ń rọ̀ tọ́ bá ti débi aṣáájú aláhìláhìlá àti aṣáájú anna muhammed rasulillah má sọ pé hayya ala salat ní tí o sọ ni pé sọlù fi bòyótìkùn ẹ kírun nínú ilé yín fasankara hada nas so àwọn èèyàn á wò pé ah èwo tún ni ibnu abbas tún ṣe yìí ibn abbas sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ni ìgbà tí sàbí pàtàkì yìí tọ́wọ́ rí lára àwọn yẹn pé wọ́n fẹ́ kórira ti dé ọ ní pé kọ̀dífà aláhu mọ̀nìhù wa xeyìrún mẹ́ni ntí mo ní kí apẹ̀rún ó ṣe yìí ẹni tó lóore jù mí lọ ó ti ṣe talonti anabi wa muhammed sallallahu alayhi wa sallam so kèé ṣe nǹkan àjòjì kèé sì ṣe nǹkan tọ́já sí pé kọ̀wá nílànà kódà sunna níbi wa muhammed sallallahu alayhi wa sallam ní pé tí a pèrún bá fẹ́ pèrún tí òjò sì ń rọ̀ kọ́sọ́ pé kí ni o sọ ló fi bòyò tí kàn pé ẹ kírun ní inú ilé so ẹgbẹ́ wa mi tún wà látọ̀dọ̀ ibnu umar tó sì pé pẹ̀lú àsìkò àní láǹfààní láti ṣe àlàyé ṣùgbọ́n ó ti pèrún tán àwọn èèyàn ti wà nínú mọ́sálásí wọ́n ti fẹ́ gbẹ̀rún magrebi dò ní òjò wa bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ń kí magrebi lọ òjò sì tún kọ̀ǹtínú tí wọ́n fi kí magrebi tán tí wọ́n bá fi kí magrebi tán tójò sì tún kọ̀ǹtínú náà imam láǹfààní láti sọ yìí pé ẹ̀jẹ̀ akíṣà yìí ṣùgbọ́n tọ́ba ṣe pé nípa ìgbà wọn ń kí magrebi lọ lòjò dá wọn ò ní lè láǹfààní àti kí ìṣá ìmọ̀ àyàfi pẹ̀lú dí mi bá padà sọ. ṣùgbọ́n nípa àdí ìtòjò ìdí eléyìn ọ̀wọ́lé mọ́ kí ló fà á torí pé ní wọ́n fẹ́ ti torí rẹ̀ kí irun méjì papọ̀ ó ti dá. so tọ́ba ti lè dá báyẹn so n ò ní láǹfààní ẹ̀ mọ́. ṣùgbọ́n wọ́n kí bá gbégbé tán òjò sì tún ń rọ̀ ni wọ́n wá gbé iṣẹ́ ìdúró ìgbà wọn dórí rákà méjì òjò bá dá ìṣá yìí tí wọ́n kí yẹ gẹ́gẹ́ a ṣe sọ ń bi tìrìn àjò náà yìí pé ẹni tó ti kírun rẹ̀ lọ́nà tọ́wọ́ wọnú ìlú tásìkò sì tó tẹ́kù pé kò ní í dá padà bẹ́ẹ̀ náà ni ti ìṣá yìí náà lóporó gbà tó sí pé sábàbí tí wọ́n fi lè kí méjì papọ̀ ó sì ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n ń ṣe lọ ìgbà wọn ṣe tọ́ dáhùn so eléyìí ò sí nǹkan so ìṣá yìí tí wọ́n kí ọ wọlé òǹkálukú yóò kàn ara máa lọ sí ilé rẹ̀ ni láì sí pé ìmáàmù àṣepé ẹni sùúrù òjò tá a ti torí rẹ̀ tá a fi fẹ́ dá irun papọ̀ tá a fi fẹ́ dá irun papọ̀ ó ti dá nígbà tá à ń kírun lọ fẹ̀yìntàlì so a kì í ṣáì ní àsìkò rẹ̀ no so èyí tí a kírun so ó ti lọ bẹ́ẹ̀. kílẹ̀ rí rẹ̀ ni pé anabiwa muhammed ibn abbas rọ́bìyàlá àn ó ní pé sallallahu alayhi wa sallam bẹ́yìn na zuhuri wal وبين بين الظهر والعصر وبين المغرب والعشاء بالمدينة من غير خوف ولا مطر النبي محمد صلى الله عليه وسلم nílùú medina ó kí àyílá àti àlàásàrì papọ̀ ó sì kí magrebi àti ìṣáì náà ó kí papọ̀ tí èsì ṣe ìtorí pé ogun tẹlẹ̀ àbí torí ìpójú ń rọ̀ àbí torí pójú òun rọ̀ tọ́sán ó túmọ̀ sí pé èèyàn máa ti torí òjò èèyàn máa fi ṣèké ni èèyàn máa fi da irun papọ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tàn bá lọ pé ó ní májẹ̀mú òjò yọ̀ọ́yọ̀ já sí pé òjò tó ti ń rọ̀ báyìí kì í ṣe pé ètò su akára ṣe nínú mọ́sábù imam malik àwọn gbà pé tọ́ bá sú gan alìsèjámù ṣùgbọ́n ìyẹ́ ọ̀ torí pé sábàbí gé ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ ọgbà ló sì já sí pé òjò á máa sú báyẹn tí ò ní rọ̀ mọ́ yóò sì já sí pójò tó ṣe pé o lè o lè pààyàn lásọ sí aṣọ òtútù kílẹ̀ rí rẹ̀ o ní pé nígbà wọn béèrè lọ́wọ́ ibnu abbas rọ́dúyàlláhu anihuma níbi hadith tí mo kà sí ní sìn wípé limada fàcàlà nàbí sallallahu alayhi wa sallam hada kí ló fà tí a nàbí fi da irun pọ̀ báyẹ̀ ọ sọ pé lè ala yóò xarija o mẹta hù ni pé láti lè má fi ìnira kan àwọn àjọ rẹ̀ àtẹ́pẹ́ ntí ànábì sọlọ́láhu alayhi wa sallam tí ọgbà lérò tó fi da irun méjì papọ̀ ní pé kí ni irọ́ má bàa ṣẹlẹ̀ òjò tí ò ní mú ìnira dání fáwọn èèyàn àti pé kò ní wọnú nítorí ó fi lè láti lè fi da irun papọ̀ mo lérò pé ó ń clear díẹ̀ mẹ́sẹ̀mú míì èyí tọ́já sí pé a tún gbọ́dọ̀ wò nígbà tí a bá fẹ́ da irun papọ̀ ó ní pé ìyẹn nínú mọ́sábù imam malik ìyẹn ló fi sọ pé wà á kàṣó fìlìjẹ́mọ̀ ìlẹ́yìn lẹ́tàlmọ́tọ̀ bìí kàtíyìnì máàzọ̀lẹ́mì mọ̀ọ́tẹ́kẹ̀ ìyẹn ní pé ìyọ̀ǹda wà nínú sẹ̀ríà kọjá sí pé nígbà tí òjò bá ń rọ̀ kéèyàn da irun irun papọ̀ ṣùgbọ́n ní mọ́jẹ̀mú kó ṣe òjò tí ń rọ̀ yẹ ọ jẹ́ òjò tọrọ sí àsìkò magrebi tọ́bàtà ìpàsìkò àyílà ni nínú magrebi imam malik àwọn gbà yìí pé òjò ní máa rọ̀ lásìkò àyílà kí màmá wa sọ pé ẹja kíásì pẹ̀lú ẹ̀ yẹ nínú magrebi wo nínú ọ̀rọ̀ tí imam malik ti ọ sọ ṣùgbọ́n gẹ́bí tí a sọ pé a máa kí àkéèsì sí èyí tí ọba ti ní ẹ̀rí tó strong so a sàlàyé ẹ̀ so ọ̀rọ̀ yìí ọ̀ wọlé torí pé kìí ṣe torí pé òru òru àbí ọ̀sán jí ọ̀sán ìní ànábì sọlọ́lọ́hu àrègbọ̀sẹ́lẹ̀ ló fi ní ká da irun papọ̀ bí kò ṣe pé torí ìnira tí ó wà nípa wípé tá a bá kírun tẹ́nísì káńsẹ̀ tó ń sọ wípé káwọn èèyàn tún máa bọ̀ kí wọ́n máa lọlé kí wọ́n tún máa bọ̀ nínú òjò so ìnira wà ń bẹ̀ fún wa nípa ànábì sọlọ́lọ́hu àrègbọ̀sẹ́lẹ̀ tí sẹ̀rí àfiníká da irun papọ̀ nìyí bí ìnira yẹn ti lè wá wà lálẹ́ náà ló lè wà ní ọ̀sán àtẹ̀yìnpé kò síyàtọ̀ láàrin ọ̀sán kò sì síyàtọ̀ ní àárín òru so ní gbogbo ìgbà tójú bá ti rọ̀ iná lèyìn ó lè láǹfààní láti lè da irun papọ̀ báyìí ẹ̀rí mi tún ni pé nínú hadith tí mo kà tán abbas rọ́bì allahu anihuma tí ó gbà wá onígbé jama anabi sallallahu alayhi wa sallam bayna zuhri wal asr so o tún mẹ́ńsọ̀ sílẹ̀ yìí pé anabi ó kí àyílà àti àlàásàrì papọ̀ sókítà ní pé àti àyílà àti àlàásàrì èèyàn láǹfààní láti ṣe kíni o láti da irun papọ̀ níbẹ̀ ṣùgbọ́n afáfikún pé wà arkhasu fil jam'i laylatal matar bíhì bíhì di wípé nínú mọ́sálásí ni o ẹnìkan ò ní wà nínú ilé rẹ̀ nísìnyí bóyá fúdi kan àbídì kejì bóyá ká má pe ju e àwọn tó jóbìn pẹ̀lú kóbìn kì í sọ̀ràn yẹn ní kó wọ́n á kí ọ̀ràn yẹn kóbìn wá wí pé ah, òjò ti ń òjò ti ń rọ̀ kọ́wá sọ pé òun ọ̀ka ìlà òun ṣẹbi àti ní kéèyàn lè da irun papọ̀ iye ò ní wọlé torí pé ìdí tí sẹ̀rí àti sọ pé ká da irun papọ̀ kò sí fẹ́ntọ́ wà ní òun ò pilẹ̀ ní òun ò pilẹ̀ ní ibi tí ìrún papọ̀ tí ọba lọ ní ìgbà wa ni pé àwọn tó wà nínú mọ́ṣáláṣí wọ́n kó ní rànran ẹlòmíì lè wà ń bẹ̀ kọ́ máa ìsìnkàn ní bírò ramadan ṣe ń bọ̀ yìí òun ò pilẹ̀ ní jáde lọ́ta àwọn ní òṣìṣẹ́ ìsìnkàn táwọn a sì ní pé wọ́n láǹfààní láti da irun papọ̀ ṣé ẹni tí ń ṣe ìsìnkáàf tóun ò ní jáde síta tóun náà láǹfààní láti bá wọn kí bẹ́ẹ̀ kó ṣe pé nígbà wọn bá ti kí mọ́gírìbì tàn tí wọ́n fẹ́ kí ìṣá yìí kó náà dìde a rí nínú àwọn onímọ̀ tó sọ pé rárá kò ní láǹfààní ṣùgbọ́n èyí tó tẹ̀sùn wọn ò ní pé yọ láǹfààní torí pé òun ọkàn wà tábẹ̀ yẹn ni pé lọ́pọ̀lọpọ̀ tó ṣe pé imam ti gbẹ̀rùn dúró tó náà sì wà nínú mọ́sálásí ọ̀la tí àwọn tó fẹ́ da irun papọ̀ níjẹ̀mọ́ òun náà jàǹfààní rẹ̀ pẹ̀lú ẹ̀ tó ṣe pé tó sì tó jásí pé nínú sẹ̀rẹ̀ àní pé tí sábàbí kan bá ti wà báyẹn tó sẹ̀rẹ̀ ìsábà ṣe ìyàtọ̀ láàrin àwọn èèyàn pé ẹni báyìí ni ó ṣe ẹni báyìí ni ò ní ṣe sókè ní pé gbogbo ẹni tó bá ti wà nínú mọ́sálásí iná ọ̀la ń fà ní láti lè ṣe kódà bó ṣe pé nínú mọ́sálásí ni òun ọ wà ìbéèrè mi ni pé ẹlòmíì lè wà tó ṣe pé ilé ṣe ó sùn mọ́ mọ́sálásí sẹ́yìn pé àwọn mọ́sìkì mi wà lóye pé ilé ìmáàmù wà tí ó ti mọ́sìkì mi àwọn míì sì wà tó náà tí wọ́n jìn ṣé èé sí ilé rẹ̀ sí mọ́sálásí tó yẹ pé òun ò fẹ̀ kàn ní bọ́tínú òjò tí ó fi wọlé rẹ̀ sóná láǹfààní. So, no, èyí tá a sọ ń pàtà wọn ní ìsìnká òun náà ń tiẹ̀ náà ẹ kódà kó ṣe pé òun tiẹ̀ jíjáde tiẹ̀ kò ní jáde bọ́ sínú òjò lọ́pọ̀lọpọ̀ ọgbà tí a ti fẹ́ gbẹ̀rún dúró nínú mọ́sálásí wọ́n jọ ṣe kíni o wọ́n jọ kíni ìyẹn ni èyí tó tẹ̀sùn wọn. nínú ọmọdéẹ̀mú mi tọ́wọ́ fún ìdá irun papọ̀ nínú òjò ni pé èyí tá láǹfààní sí oníjẹ́mọ̀ takdín sọyìn pé a sọ pé jamu sàkídémi wa jamu sàkírì wa yẹni pé èyí tá sí ni wípé kákí magrib àti ìṣá ìpapọ̀ lásìkò magrib ṣùgbọ́n àní láǹfààní sí pé kátọ magrib di àsìkò ìṣá yìí kí ló fà ní pé tí a bá fi pọ́jú òun rọ̀ a wà á ti sórí rẹ̀ sọ magrib di àsìkò ìṣá yìí nǹkan méjì ni ó kó sínú ẹ̀ àkọ́kọ́ ni pé ta ló sọ fún yín pé òjò ti ń rò ó di àsìkò ìṣá yìí so tí àbá ti dé àsìkò iṣẹ́ ìmọ̀ àti lọ́mọ́gírìbì la tí ò sì nídìí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ìnira ni sẹ̀rí àfẹ́ fi gbé kú ò kí máa mọ̀ sọ pé a sọ mọ́gírìbì di iṣẹ́ ìhun òdìkejì ẹ̀ ní ọ́ tẹ̀lẹ̀ torí pé káwọn èèyàn kí mọ́gírìbì kí wọ́n tètè máa lọ sílé ìní ọ̀rọ̀ wọn lọ́rùn ju pé kọ́ wá dá wọn dúró sínú mọ́sálásí bí àsìkò iṣẹ́ yìí kí wọ́n wá sẹ̀kí mọ́gírìbì àti iṣẹ́ ìpapọ̀ nínú mọ́tẹ́mú míì èyí tó ṣe wípé ó tún rọ̀ mọ́ ó ní wípé ìyẹn nínú mọ́tẹ́mú ìmọ̀ mọ́lẹ̀ tábà ti ń kí mọ́gbẹ́bì tán kìí ṣe wípé a wà á ní sùúrù fúngbà pípẹ́ kátó wá kí so kìí ṣe pàmò fi bí ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ tábà ti ń kí mọ́gbẹ́bì tán báyìí láàrin ìṣẹ́jú kan sí méjì a tún ti máa gbé ìṣáì ṣùgbọ́n ìyẹn náà kò ní ẹ̀rí kankan tí ó sọ̀pọ̀tì ẹ̀ gbé tá a bá ti kí irun kan tán tá a bá fẹ́ da irun kejì papọ̀ pẹ̀lú ẹ̀ ọgbọ́dọ̀ yàtí pé lójú ẹsẹ̀ bá a ti ń kí àkọ́kọ́ tán náà láàmà kí ẹlẹ́ẹ̀kejì kò sí ẹ̀rí tọ́tọ́ yìí pé ọjẹ́ condition ìyẹ́ fàlẹ́ yàtí pé èyí ò wọlé ẹyẹ ní sókè nípa ntọ́jẹ́ mọ́ àlámà rí ojú èyí tí láti mẹ́nu nípa pé bóyá ọjọ́ tó bóyá síbẹ̀ rẹ̀ bá débẹ̀. ká lọ sínú sábàbí mi táàdùn fi máa ń dín irun tábí máa ń da irun papọ̀. sábàbí mi ìyẹn nínú mazhab imam malik ó pé wà á kàṣó fil jam'i laylatal matar bihi kàtínì ma'a zalamin mu'takir lára sábàbí mi nínú mazhab imam malik ní pé kí ẹrọ̀fọ̀ ṣẹlẹ̀ òjò ti dá tòótọ́ ṣùgbọ́n ibi táwọn èèyàn gbà ẹrọ̀fọ̀ wà ń bẹ̀ tábà pé pé tá a bá kí mọ́gírìbì tán àbí akíkúrì tán bóyá pé yẹ ọ̀kọ́ mọ̀nísì so kí n pe àkéèsì sí i so sẹ́yìn pé john ilẹ̀ wọn ò rí bíi tiwa báyìí so ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ló ṣe pé tí n bá fẹ́ lọ láti ilé rẹ̀ sí mọ́sálásí ó lè má tẹ ẹrọ̀fọ̀ kankan yàtọ̀ sí irú ìjọ ibi tó ti lè máa ṣẹlẹ̀ ní irú ọjà tí wọ́n sábà ń bójútó sẹ́yìn pé àti màálù bí irú àwọn ọjà tó tóbi tí mi ò fẹ́ máa sọ sẹ́yìn bá débẹ̀ lásìkò jù èèyàn gan oṣù rẹ̀ nípa wàhálà tí ọ máa kàn láti nìkan sí ibòmíì irú bẹ̀yẹ ni mo lérò pé ó sì ti lè ṣẹlẹ̀ ṣùgbọ́n nírú àwọn agbègbè tí à ń gbé nísìn alihamudulilayi ọ̀rọ̀ àìpé sìmẹ́ntì ti wà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sókè ní pé tọ́ba ti pé rú àwọn ọjà tá a sọ yẹ akímọ́gírìbì tán òjò ti rọ̀ gan-an a sì mọ̀ pé ìnira wà pẹ̀lú látara ẹ̀rọ fọ̀tọ̀ sẹlẹ̀ sábà sẹ̀sẹ̀ pé káwọn èèyàn ó tún padà wá fún ìṣáì nínú mọ́gàbí imam malik aláǹfààní sí láti kímọ́gírìbì káti tó kí ìṣáì káwọn èèyàn ó fi lè pè láti má tún lè padà wá fún ìṣáì látara ẹ̀rọ fọ̀yẹ́ kílẹ̀ rí ẹ̀ ẹ̀rí àkọ́kọ́ tá a mú wá náà ni torí pé nígbà àwọn béèrè lọ́wọ́ ibnu abbas rọ́bì yàrá àlùhùmá pé kí ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam kí ló fà á tí ó fi já zohori ìran àyílá àti àlásàrí papọ̀ àbí magrebe àti iṣẹ́ papọ̀ ó ní pé lè allah yóò xarìjà òmùmẹ́tẹ̀ o kí nira ó má bàa ṣẹlẹ̀ kó má bàa fi nira ka àwọn ìjọ rẹ̀ àti pé bóyá kí n mú píríncípù yìí wá àbí lọ́ọ̀ yìí wá yìí pé gbogbo ntí ọba ti lè ṣokùnfà nira iná la fi lè da irun méjì papọ̀ àpèjúwe yẹ ọ padà yé dáadáa nígbà tí bá tún sọ sábàbí nìyí yẹn ni pé ibi tí nira bá ti wà tá a bá sọ fún yẹn yìí pé ó kí àyílá lásìkò rẹ̀ ó tún kí àlàáfàrí lásìkò rẹ̀ tí nira wà so sẹ̀ríà ọgbàláyè láti kí àyílá kó sì tún kí alásàrì. sábà ń sọ̀rọ̀ nira à á sàlàyé rẹ̀ iná láti ń sọ yìí irú ẹ̀ lójú tá kọ́kọ́ sọ síwájú àti ẹ̀rọ fún táǹsọ ṣùgbọ́n kèé pè nira ni pé mo wà lọ́fíìsì so kí n jáde kúrò lọ́fíìsì mi lọ kírun yìí èsè nira ilé ayé nu tọ́nà ọba ti sọ sí inú sọ́rọ́tù nù pé èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ayé kó ṣe kí ni o kó jẹ́ okùnfà tí èèyàn fi ní lè ṣe ẹ̀sìn iye ṣe excuse láti sọ pé bọ́yá mi ò wá ní jáde kúrò lọ́fíìsì títí táì ló fi tó tí màá fi wá kì kódà ẹlòmíì yóò ti ẹ̀dá ilé àtàlásárì yóò lọ dàpọ̀ mọ́ mọ́gbèlè tí rúurú o sì gbọ́dọ̀ wáyé kí n pàkíyèsí sí yẹn náà tá a bá ń sọ nípa dídá irun papọ̀ irun tá à ń sọ ní àìlátàlásárì papọ̀ magrebi àti ìṣáì papọ̀ ṣùgbọ́n kọ́ ọ lọ mú àìlátàlásárì bá magrebi ìyẹn ò gbọ́dọ̀ tí èèyàn bá wà nínú mọ́tò tọ́já sí pé gbígbéra tó gbéra láti ìbàdàn nísìnyí ti ń lọ sí àbújá tọ́mọ̀ yìí kí àsìkò mọ́gbìgì lòun ó débẹ̀ ọ gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà tí ó fi dúró tí mọ́gbìgì òfin ní bá tí ó fi ṣe kíni tí ó fi kí àyè látàlá sáré tí tọ́ra àwọn dírẹ́fà míì máa ń sorí kankan tí ó sọ pé òun ò ní dúró rárá àbí tí ó kà dúró díẹ̀ tí ó kọrí ọ̀nà ìsẹ́yìn ọba fi ní láǹfààní rárá yọ yà kínú mọ́tò ni so lára bí irun ti gbẹ̀ngbẹ́ tó nù tọ́já sí pé a gbọ́dọ̀ ṣe ọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mọ́ alẹ́bẹ̀rẹ̀ ṣe tí ọba lálùwàlà ńkọ kódà kọ́ mọ́ lálùwàlà so yóò kí bẹ́ẹ̀ ni ẹni tó wà nù plane tó ṣe yí pé ọmọ yìí pé pẹ̀lú bóun ṣe wà nínú plane yẹn kóun ó tó díbi tó ń lọ àwọn ìran àyílà àlásàrì yóò ti kọjá inú plane náà ni ó ti kè kódà kọ́mọ lọ gẹ́ bá a ti láǹfààní láti da ìrún papọ̀ nígbà tá a wà lórílẹ̀ la láǹfààní rẹ̀ nígbà tá a wà lórí ojú omi la láǹfààní rẹ̀ nígbà tá a wà nínú òfurufú tí ọba sáàyè sáfìlìkì nínú plane gba ipá yìí máa ń sábà wà tí ọba sáàyè rárá sọ orí ìjókòó tá a wáyé náà ni a ti kè ìyẹn ń sọ bí ìrún ṣe pàtàkì tó àti àkókò rẹ̀ téèyàn gbọ́dọ̀ sọ́wọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mu àyàfi sí àwọn okùnfà tó lè mú yẹn láti lè ṣe tọ́ba wa òun náà ni a ti ń kà yìí. nípa ẹ̀rọ̀fọ̀yẹ́ ẹ̀rí rẹ̀ náà ni hadith ibn abbas radiyallahu anhuma ti aṣọ ṣùgbọ́n nínú mọ́tàbí imam malik wọ́n fi májẹ̀mú sí náà bí ìtòjò pé àsìkò tá a láǹfààní sí yóò jà sí pé alẹ́ ni alẹ́ ló ṣe pé téèyàn ó fi já sínú ẹrọ̀fọ̀ ó lè mọ́mọ́ ṣùgbọ́n lọ́sàn-án kò rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́bí sí asọ́nbí ìtòjò òun náà lásán níbi ìtẹ̀rọ̀fọ̀ náà ìnira tó lè ṣeéṣe kọ́ ṣẹlẹ̀ lálẹ́ iná ni ó ṣẹlẹ̀ lọ́sàn-án talẹ́ kàn lè ju tọ̀sán lọ ní irú àwọn ọjà tí mi ò ní dákọ̀ téèyàn bá lọ síbẹ̀ kódà gan lọ́sàn-án téèyàn sọ pé òun ọ̀ máa kọjá èyàn ó súre yàn látara ẹrọ̀fọ̀ tí ó wà nílẹ̀ nígbà tí òjò bá rọ̀ ìyàlọ́kọ̀ yẹn fi jásí pé èyí tó tẹ̀sùn wọn ò ní pé aláǹfààní láti lè dá irun papọ̀ nítorí ẹ̀rọ yálà ọ̀sán ni o àbí alẹ́ ìdí mi tá a tún lè fi dá irun papọ̀ ṣùgbọ́n tó ṣe yí pé ari nínú àwọn onímọ̀ sọ̀sọ́ pé kò lè rọrùn bẹ́ẹ̀ ó ní yìnyín ìyẹn sì ni kọ̀kọ́ mà lọ́dọ̀ wa ibi tó ti sábà máa ń ṣẹlẹ̀ láwọn ìlú bíi irú amẹ́ríkà tó yẹ pé àwọn amẹ́ríkà àtàwọn bomi náà tó yẹ pé àwọn yìnyín mi gan tẹ́ bá rí so ẹ̀rù ọlọ́run ọba ọba so látara àdí rẹ̀ ẹ rí i pé ìnira tó lè wà fún yẹn bí ẹrọ̀fọ̀ náà ló lè wà níbi tiẹ̀ náà sókè ni pé èèyàn náà lè láǹfààní láti da irun papọ̀ tó bá wà nírú ìlú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a sọ ọ̀nà òfin kí irú ìyá máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tiwa. lára okùnfà míì ó ní àárẹ̀ lára okùnfà sẹ́yìn fi máa ń láǹfààní láti da irun méjì papọ̀ mọ́ra wọn àyè látàlásàrè àbí mọ́tòrìbì àti ìṣáì ó ní àárẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a sọ. So, níbi ìtòjú yóò já sí pé àárẹ̀ tí ìnira wà ń bẹ fún yẹn so àárẹ̀ tí ìnira wà nípa yìí pé sábà pé pé kó kí àyílà lásìkò rẹ̀ kó tó kí àlásàrì lásìkò rẹ̀ so ìnira yóò ti yóò ti pọ̀ jù so ọ̀làǹfààní láti kí àyílà tán kó tó kí àlásàrì tẹ̀lé kí n kọ́kọ́ sọ àlàyé ti mọ́dábù imam malik náà gẹ́gẹ́ bí a ti ń sàlàyé rẹ̀ bọ́ tẹ́lẹ̀ nínú mẹ́tàbí Imam Malik àárẹ̀ jẹ́ okùnfà téèyàn fi lè láǹfààní láti da irun papọ̀ ṣùgbọ́n mẹ́jẹ̀mú rẹ̀ ni pé yóò já sí pé àwọn karùá rẹ̀ bíi kó ṣe pé ẹni tó ṣe pé ìgbà tí àyílà tó ń sìn ọ ń páyà yí pé òun lè òun lè dákú bóyá àárẹ̀ ti máa mú ìdákú wá so tí ọba káyìí látàn ọ ń páyà rí pé kótó lè dà látàrí ó lè já pípé kún òfin àbí ibà tó lágbára tútù lóye pé kò tẹ̀ nílé sọ fún o lomi àlùwàlá jẹ pé pé ibà máa ń yàtọ̀ síra wọn ibà kan wà tí ó kí yàtọ̀ sí pé <laughs> so lọ́dọ̀ imam malik irú àwọn àárẹ̀ báyẹn èèyàn láǹfààní láti da irun papọ̀ ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ wá ní pé yọ láǹfààní láti kí àyílà tán kó kí àlàásàrì mọ̀ ní. ṣùgbọ́n lọ́dọ̀ imam malik jamu ta'khir òun ò rí sí pé èèyàn lè ṣe yẹ ní pé ẹ̀ńtà rẹ̀ mú sí kọ́ sọ pé àyílà òun ò lọ sùn bá àlàásàrì lò torí pé kò sí rí sí fún un lóporó ìgbà tó ń ṣe pé lásìkò àyílà yẹ àlàáfíà sì wà fún kọ́fẹ̀ẹ́ kankan àyílà kó sì kí àlàásàrì rẹ̀ tí ìjọba bá tẹ̀ wá sẹlẹ̀ ní táìmù alágbẹ̀rẹ̀ alihamudulilayi ó ti bọ́ bọ́sẹ̀ ṣùgbọ́n akọ́ sọ yìí pé òun ọlọ́ àyè ńlá lọ bá lásàrẹ̀ ó lè dájú pé àárẹ̀ yọ wá lágbára tí òsì jẹ́ fi nílé kí méjèèjì mọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn wọlé kèsì kíkọ̀ wọlé ṣùgbọ́n kò sí kèsì májẹ̀mú ní fálà rẹ̀ wípé tí ọba wù ọ́ láǹfààní láti mú àyè ńlá lọ bá lásàrẹ̀ kílẹ̀ rí wọ́n ń pe sàábì kan sàhàbíyàtì kan ní hamna ọmọ jash obìnrin ni so ọ máa ń pe ìsèhádọ yẹn pé kéjì ọmọ wa lára obìnrin kọ́ máa dà ẹni tí ń sin kóso rẹ̀ bóyá bí ọjọ́ mẹ́fà kọ́ máa lo bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àbí jù bẹ́ẹ̀ lọ ọ wà lọ bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi wa fẹ́ sàlàyé fún bí ó ti máa kírun rẹ̀ àwọ̀ ọ̀dà náà sì ní ìran kan nínú ààrẹ náà ni torí kó ti kú nọ́mà nọ́mà ni pé kó ṣe láàrin ẹjọ́ mẹ́ta mẹ́rin mẹ́fà kó sì ṣe kíni o kọ́dá kọ́ á máa kọjá ọ̀sẹ̀ méjì jù bẹ́ẹ̀ lọ ìyẹn ti kú ní nọ́mà báyẹn jẹ́ ààrẹ náà nù ààrẹ ni pé bí ara ti wà tẹ́lẹ̀ kó ṣe kíni o kó yí padà sí so nígbà tó a lọ bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi sọ pé. إذا قويت أن تؤخري الظهر وتعجلي العصر أو تؤخري المغرب وتعجلي العشاء فافعلي يعني بي في ọba lágbára tọ́já sí pé ọlọ àìlà ọlọ́la díẹ̀ ọwọ́ á tètè kí àlàáfàrì síwájú tó sì wẹ̀ síbẹ̀. bákan náà sábà ti ṣe pé ọlágbára láti ra lọ irun magrebi la díẹ̀ kọ́ wá tètè wá kí ìṣáì kọ́ sí pé bí àárín méjì ló kí tọ́wọ́ awẹ̀ kó tó kí síbẹ̀ náà bákan náà tọ́ba lágbára kó wẹ̀ síwájú kó tó di pé àlùfájàrí tó kó síbẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé yóò máa wẹ̀ ní ẹ̀ẹ̀mẹta ní ojúmọ́ torí pé àwọ̀ ọ̀dẹ́ yìí ṣe eléyìí iṣu míì tó ní tó lè pé tọ́pìkì míì ní tí ó níbi àlàyé so àwọ̀ ọ̀dẹ́ yìí ṣe nǹkan tí máa ṣokùnfà tí obìnrin òfin ní tí òfin ní kírun torí pé òun ò yé ṣe ẹ̀jẹ̀ oṣù yẹ́pà tí àníbi wa muhammed sọ́lọ́lá àlùsọ́lá ó fi máa ń ta àwọn obìnrin lẹ́sẹ̀ gbé wọ́n máa kírun ẹni tó bá wù ó lè máa wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ bí anabi sallallahu alaihi wasallam bó ti sọ yẹn ẹni tó bá sì wù ó lè wẹ̀ lẹ́ẹ̀kan lójúmọ́ ẹni tó bá sì wù ó lè jẹ́ sí pé àlùwàlá kọ̀ọ̀kan ní ọmọ sí kódà kí àlùwàlá rẹ̀ ọmọ jà so lára àwọn ojú pẹ̀lẹ̀ tí ẹni tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ sí tí ó fi máa kírun ìtàkà nílò bẹ́ẹ̀ ni pé anabi wa muhammed sallallahu alaihi wasallam ọgbà ìmọ̀ràn wípé kọ́ máa lọ ìrun la kọ́ wá da méjèèjì papọ̀ ìyẹn ń jẹ́ kó yọ wáyé pé látara àárẹ̀ tó séèyàn ìyẹn láǹfààní láti mú ìrun kan lọ bá ìrun kejì yálà àtàkọ́kọ́ la mú lọ bá tẹ́lẹ̀ kejì ni o àbí tẹ́lẹ̀ kejì la mú lọ bá ti àkọ́kọ́ so lára àwọn tó sọ yìí pé a lè kírun àbí a lè da ìrun papọ̀ látara àárẹ̀ òun náà ni àwọn hànábìlà wa ṣùgbọ́n àwọn ṣàfihìyà tó àwọn gbà yìí pé lókòrò gbà tó jásí pé àárẹ̀ ọkọ̀ láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam àtìrí kódà anabi sallallahu alayhi wa sallam ó sàrè àtìrí pé kọjá irun papọ̀ nítorí ẹ̀ fàbítálì so èyí ò ní iye ò ní jẹ́rìí sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ti àṣọ so ẹ̀rí gbẹlẹ́sẹ̀ látara yìí pé a lè síbẹ̀ àwọn àárẹ̀ tí wọ́n á wà tí àwọn hanabila fi àkíyèsí sí bó lè yá sí pé imam malik òun ò rí sí i lára àárẹ̀ yẹn ni ẹni tí ìtọ̀ tí èyí sábà kú lára yẹn là ń pè ní salisul bawl ẹni tó ti pé tọ́ba ti tọ ìtọ̀ kan tán nísìnyí láàrin bí ìtọ́jú mélòó yóò tún tọ ìmíì àbí ẹni tó ṣe pé àárẹ̀ mú débi pé wọ́n fún un ní tó ṣe pé yóò máa tọ̀ sí ni kọ́lọ́mà kí ọ̀sán wà níbẹ̀ irú yẹn náà tá a bá sọ pé kọ́ máa kírun ní àsìkò rẹ̀ ìnira yóò ti pọ̀ jù nígbà tí ọba rọrùn fún ẹni tí ẹ̀jẹ̀ ti ń jáde lára ẹ̀ tí ọ̀ dábọ̀rọ̀ tọ́ba rọrùn fóun láti da ìrun papọ̀ mọ́ra wọn àti pé ẹni tó ṣe pé tọ̀ ọ̀ ń ṣẹlẹ̀ sínà tí kèé fìgbà kan máa wà tó náà ó yẹ kó ní àǹfààní rẹ̀ yẹ lọ́kọ̀ọ́ náà yẹ sí pé ìyẹn ni àwọn hanabila fi sọ pé ó rọrùn fún yàn láti lè da ìrun papọ̀ nígbà tí àárẹ̀ ta wúyè fi ọba ṣẹlẹ̀ sí ẹ̀rí rẹ̀ náà ni pé láti lè fi ṣàpèjúwe rẹ̀ sí ẹni tí anabi sallallahu alaihi wasallam ti ọyọ̀ǹda fún akálẹ́sẹ̀ nígbà tí ọba fẹ́ kírun yóò máa ṣe àlùwàlá yálà àlùwàlá jáde o àbí ọ̀dà lápèjúwe àyílà tó ní sìn yóò ṣe àlùwàlà yóò kírun kódà kó máa kírun lọ ìtọ̀ jábọ́ àlùwàlà yóò já irun rẹ̀ sì bàjẹ́ tọ́ba tó wá di tọ́ba fẹ́ kí àlàásàrì kódà kálùwàlà rẹ̀ ọmọjà yóò tó tún àlùwàlà mi ṣe so yóò fi ké àlàásàrì ibi títí ń ká àlàásàrì lọ lójú ẹsẹ̀ tó ń kí àyílà lọ ní ìtọ́ tó ń jábọ́ náà iye òsèǹgbẹ̀ta ìyẹn ní wípé iṣẹ́ ọ̀kọ̀ọ̀kọ̀ wò nígbà wàá fẹ́ kírun ni kọ́nà ọba kọ́sà nínú kọ̀ọ̀kan wá bẹ̀yẹ̀ ó ní pétọ̀ jábọ̀ àbí ìtọ̀ wá títọ̀ bá ti wá yọ fa rẹ̀ nù yọ sàlùwàlà tọ́ba ti ṣe allahu akbar gbogbo tọ̀tọ̀ bá wá lẹ́yìn ìgbà náà so àbójúkúrò wà fún tọ́ba ti wá parí irun yóò tún ṣe bẹ́ẹ̀ tí ìtọ̀ bá tún wá yóò mú kú tí ọba tún kírun lọ kódà kọ́ mọ̀ yìí pé ìtọ̀ wà àlùwàlà ti ọ̀já torí pé ó ti ìyẹ́ ti kúrò ní ìtọ̀ ó ti di àárẹ̀ sòyẹ́fà tọ́jọ́ sí pé lára àrọ̀rùn tó wà fún ṣẹ̀rẹ̀ islam ni. ṣùgbọ́n ìmí wa máa ń wà táwọn yẹn máa ń béèrè púpọ̀ lérí ẹ̀ oníṣó iṣu ọ̀bá yẹn lo torí pé àfi tọ́ba ti kó ti dàárẹ̀ sáà dókítà sọ pé tó ń so yìí èyí ń ṣe iṣu mọ́ ṣùgbọ́n iṣu pé mo jẹ ẹ̀wà kódà ìbá máa so nígbà nígbà márùn yóò máa fìrún lẹ̀ yóò lọ́ọ́ máa sàlùwàlá ni àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹlòmíì náà tún wá wà òun náà tún máa ń ṣe dẹ́ngbẹ́rẹ́ bí ìgbà pé kí so nǹkan fẹ́ẹ̀ kan wá kò sí nǹkan tó burú nípa yìí pé kéèyàn ọ̀ra paṣọ mara díẹ̀ lọ́nà tí ò ní nílá ṣùgbọ́n pé ìsọfẹ́ wà ìyẹn sì tún dẹ́rálẹ̀ fún náà so tọ́ba ti ń dẹ́rálẹ̀ yìí ṣe ìgbẹ́ márùn-ún so yóò máa ṣèké ni o yóò máa ṣàlù ọ̀la ni. ẹlẹ́ẹ̀kẹta ni pé ìmí máa ń wà tó ṣe pé wọ́síwọ́sà ni wọ́síwọ́sà ṣèitán ìyẹn ni pé ròyìn ròyìn èṣù láti lè ba ìrun èèyàn jẹ́ yóò máa sọ fún yẹn pé à ó ti so ẹ̀mí kan máa sọ fún pé rárá ò sí so so ìyẹn láti lè fi dà láàmú dé wípé à wàhálà ìtẹ̀tẹ̀ á pọ̀ jù gan-an àníbi sọ́lọ́lọ́hu àlehùsẹ́lẹ̀ láti lè fi jásàmẹ́sù oníke ẹ gbọ́dọ̀ jáde ń di irun tẹ́ fi gbọ́ òórùn pé só wá ń tòótọ́ àbí tẹ́ fi gbọ́ òórùn ìyẹn ni pé tó fi sátẹ̀yìn ṣùgbọ́n mò ń fẹ́ ayún àwọn ẹgbẹ́ ṣé mo ti só àbí ìtì ìsó so èyàn ò ní wo ìyẹn lára ìrọ̀rùn tí ó wà fún Islam ètí àwọn ni lára àwọn míì tí àwọn Hanabila tí wọ́n kà tó sọ pé àwọn míì ò rí sí òun náà lẹ́yìn tí ń fún ọmọ ní ọmú àwọn gbà yí pé ìnira tí ń fọmọ lọ́mú kò yàtọ̀ sí ìnira àwọn tá a ti kà síwájú yẹn náà torí pé ẹni tí ń fọmọ lọ́mú nísìnyí ọmọ tọ̀ sí gbogbo ìyá ọ̀yà ya la so tá a bá sọ yí pé gbogbo náà ni kọ́ lọ́ọ́ máa sára sí àbí kọ́ máa kírun ní àsìkò rẹ̀ ìnira ó kí ọ̀pọ̀ lára okùnfà téèyàn fi lè kírun papọ̀ náà òun náà nìyẹn náà yẹn ni pé ẹni tí ń fún ọmọ ní tí ń fọmọ ní ọyàn ọlànfààní láti kí àyílà kó sì kí àlàáfàárì pẹ̀lú ẹ̀ ẹ rí i pé àpèjúwe kan lélẹ́yìí nínú àwọn àpèjúwe tó wà níbi tí ọlọ́run bá ti ṣe ìrọ̀rùn fáwọn obìnrin púpọ̀ so torí pé ẹ̀sìn islam gẹ́gẹ́ bí n ta sọ ẹ̀sìn ìrọ̀rùn ni tẹ́lẹ̀ ó tún wá pe ìrọ̀rùn yẹn tó tún wá pọ̀ fáwọn obìnrin ẹ wo irú òórùn jẹ̀mọ́ nísìnyí ẹ̀rí kéèké sọ̀rọ̀ yẹn fóbìnrin so lára ìrọ̀rùn tí sẹ̀rẹ̀ islam ti náà ni. sókísà ni pé gbogbo bíi tí nira bá ti wà tí sẹ̀ríà sì faramọ́rù ìnira bẹ́ẹ̀ láti da irun papọ̀ aláǹfààní láti darun papọ̀ ṣùgbọ́n tí èyí bá ṣe nira tó ṣe pé ta èròjú àbí sí pé mo bísí pẹ̀lú business àbí fúndì kan tí ọ̀ lásùsí àbí à ń ṣe patí àbí à ń ṣe náwó iye ṣe kíni o kì í ṣe nǹkan tí èèyàn fi sọ pé òun ọ̀ dàrún papọ̀ so ìwọ̀nba wákàtí tí ọ wà nílẹ̀ nìyẹn àlámẹ̀rí nípa báwo la ṣe kí irun mẹ́rin sí méjì àbí tá a dàrún papọ̀ iṣu kan tó ṣe pé ọwọ́ bùkátà sí ọ̀pọ̀lọpọ̀ àlàyé ni ṣùgbọ́n nígbà wọn bá sí aníyè náà kí ọlọ́run bá jẹ́ kí a gbọ́ yé ju bí a ti sọ lọ. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك الحمد لله الحمد لله الحمد لله رب العالمين